لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشر الأمور محدثاتها إن كل وحدة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Ọbàtí ó ṣe lọ́rùn fún wa láti lè dùkú ní alẹ́ òní láti lọ bá ìṣúlẹ̀ ìṣọ̀ àrùn ìṣẹ̀lẹ̀ sí àǹkà lọ. Àtọ̀rọ̀ ìṣẹ́ àti ìjọ ọjọ́ ṣúlẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam àwọn aráyé ọ̀lẹ́yìn àwọn ọ̀ṣáàbà rẹ̀ gbogbo àwọn tí ó ń tẹ̀lé ìlànà lẹ́yìn náà tó ti di ọjọ́ gbogbo àgbéyàgbà àjọyọ̀ tó fi tó fi àtọ̀rọ̀ yìí tó fi kárí gbogbo rẹ̀. تفسير سورة آل عمران

النبي صلى الله عليه وسلم في دين الله تشكلنا ọ̀nà tí ọlọ́run ti kádàrà ṣíṣe tó ti ṣe iṣẹ́ náà òun náà ni kí ó kojú àwọn ọ̀tá tí wọ́n máa dúró fún pípé ẹ̀sìn ọlọ́run ọba kò ní fi sọ̀rọ̀ lẹ̀ lára ọ̀nà tí alẹ́bí wa dáàbòbò ẹ̀sìn yìí òun náà ní nígbà tí àṣejù àwọn ọ̀rẹ́ bá ti pọ̀ ọlọ́run ní kí alẹ́bí sọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbàlẹ̀ kí ọba ọjà ogun ọjà ológun nínú ilẹ̀ ẹ̀ ṣe máa gbé lórí ilẹ̀ ọlọ́run ọba kí ẹ̀mí pé ọlọ́run bẹ́ẹ̀ ṣe máa gbé ní ìgbé ìrọ̀rùn ìgbé yìí ìgbé àpọ́nlé lórí ọ̀rọ̀. Àlẹ́bí sọ fún àwọn ọ̀sánná ọjà ọ̀rọ̀ fọ́ṣùn ẹni tó náà ni à ń kà láti bẹ̀rẹ̀ sí àti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ fọ́ṣùn yìí náà ni à ẹni yìí ọlọ́lára àdáyé ti kó ìṣòro lára gẹ́gẹ́ bí àwọn ọ̀hánàdá ìṣòro tó kó ìṣòro àti ìlera nínú ọ̀rọ̀ yìí. Aya tí ó wà ní òkèèrè aya ìgbà tí wọ́n rí ìṣòro yìí tán ẹni pé bí àwọn ìbéèrè tí wọ́n ṣe àwọn mùsùlùmí ní ṣìbálà ṣìgbòrò ẹni tí wọ́n fi sínú àwọn oṣù àjẹ àwọn mùsùlùmí wọ́n pa àwọn mùsùlùmí. àwọn mùsùlùmí náà wọ́n ti tẹ̀lé lọ sílẹ̀ yìí o nínú wàhálà. pàtó wáyà ọlọ́wọ́ kí wọ́n fi ọkàn báyìí. lẹ́yìn báyìí ọkàn wọn balẹ̀ níbi pé wọ́n ti ń tò wí níbi tí wọ́n ti ń jagun lọ́sùn lójú ogun tán gẹ́lẹ́ báyìí wọ́n ti ń tò wí. gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí gidi iná ni ògbé yẹn ojú wọn. Ọlọ́run pé èmi ni mo ṣe bẹ́ẹ̀ mo kàn máa ń lọ lọ́kàn balẹ̀ pé ọkàn yọ̀ balẹ̀. pẹ̀lú àwọn wàhálà tí lójú. àwọn mìíràn kì í lára àwọn tó ń ogun ọ̀rọ̀ mi làwọn máa ń kọjá ilé rẹ̀ ipe ipa kankan tí ó ṣẹlẹ̀ náà sọ fún wa kíkẹ́ ọlọ́run ràn wá lọ́wọ́ níbi ogun yìí àmọ́ àwọn àwọn tó sọ ìgbé ilẹ̀ àmọ̀ olùrẹ́lẹ́wọlé ìtàlẹ̀ náà ẹ̀ẹ́dẹ̀ náà nílẹ̀ àmọ̀ ìrìnsẹ̀. tó ọlọ́wọ́ akọ́kọ́ wa pé ìgbé ti gbogbo ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ mi kò sí lọ́wọ́ yẹn. tó lára tó tó tó náà ní kí pàtó wọn rí àwọn tí wọn pa lójú ogun. àwọn ọ̀rọ̀ pé àá. Ah, ah sapá rẹ̀ bá sí ìgbàgbé tó fún nínú ọ̀hún tó wọ́n lé wọn á ti pa wọn. àwọn ọ̀rọ̀ yẹn ẹni wọ́n ta ọ̀sán lóṣìṣì ní ọ̀rọ̀ ìfà ọlọ́dún bẹ́ẹ̀ ti ń lọ òun gbọ́ gbogbo ẹ̀. nítorí wà lọ́kàn yín ilé ẹ̀sọ́ gan òun mà wọ́n mọ ọ̀rọ̀ ẹ̀rí lórí láti sọ̀rọ̀. sọ̀rọ̀ ọlọ́wọ́ ni kí ni nàbìlà bí ṣe ọ̀pá àtàlàyé pé owó yìí lè débi pé àwọn kan náà àwọn ọ̀ṣáàbà wọ́n yí wọ́n yí ẹ̀yìn padà ìtumọ̀ rẹ̀ pé wọ́n họ ní ojú ogun ṣe ọ̀pá ẹ̀ṣẹ̀ lábọ́ rẹ̀ kí o ti pa ní ojú ogun. Bàbá mi ti ka àwọn akọ́rọ̀ ìtàláyé ọkà ìtàwọ́lé. يوم الزهر إني شريحان صحابة النبي صلى الله عليه وسلم شريحان لهم حكمة بل بشما تكين كون شريح هذه الرواية عن كعيد ورسول الله صلى الله عليه وسلم àtúntàn ní ìlọ́wọ́ nílò ọ̀rọ̀ yìí àti fún ìfẹ́ ogún àwọn sọ̀hábà ní ìsọ̀kọ́ ọ̀sẹ̀ náà. tó tó ṣe pé kọ́lá ẹ̀ka ẹ̀fẹ́tì ní ọdún yìí ọlọ́run torí tó jáde lọ́dún lọ ó nílé láti mọ́ríkàjì àgbègbè tó àmọ́ ó wọlé ọmọ ó ṣe wọ́n fi sí ọdún yìí tó àwọn ọmọ kéwù bàbá lábẹ́ àbíká tí wọ́n tó lábẹ́ pé wọ́n ní àwọn àtẹ̀lé. ونوع من التفكير وحل المبالغ وذلك دخل جلسة الأسود ونوع ذلك فأنا تجن صوت إذا نقوم هو اللمر ولا أجب أن بور ريزن في بيوت نبيانا أكبر في جن قدا جن قدا إذا نقوم لن يوالله يجب أن ìmọ̀ rẹ̀ ò gbé ipò rẹ̀ ò gbé ṣe ọ pé káṣẹ ní ìmọ̀ tí mo nílò ò gbé àmọ́ ipò rẹ̀ ń gbé ọba tọ́ra rẹ̀ ipò rẹ̀ gbé ipò rẹ̀ rẹ̀ gbé òun ló pa lára àwọn ẹgbẹ́ tó wọ́n fi lè sọ̀rọ̀ sí lẹ́yìn ẹgbẹ́ tó wọ́n fi lè gbé sí abẹ́ tó bá àtàwọn tó ń jẹ́ òṣùnà kó lóṣùnà lè gbé òun lè kọjú rẹ̀ ó tún lọ sí ìjọ tó ń gbà ìjálà rẹ̀ nítorí kan lé pẹ̀lú bí ṣe ń ṣe yẹn náà kọ́lá ní nǹkan pé òun lè kó bàtà rẹ̀ bí ṣe ń ṣe òun náà kí ló fa ipò ipò yẹn ga ní ojú wọn tó eléyìí ò ní orúkọ rẹ̀ ẹ wo àwọn ẹlẹ́kẹ́ wo afáàlẹ́ nì lọ́rùkọ́ lọ́rùn wọ́n ta kó dọ́kẹ́ jù báyìí wọ́n kọjá padà ní tó kí ló fà ipò tí mo dúró wà lọ́dọ̀ àwọn ènìyàn nínú àwọn ọmọ lánàá ní ilé ẹgbẹ́ fún pé kí mo ṣe lánàá ó ní tó bá jẹ pé ọmọ jẹ sàdámù kan ló tó bẹ̀rẹ̀ bí jákèmọdù bẹ̀rẹ̀ yóò jẹ lọ lẹ́nu yóò jẹ lọ ṣẹfà rẹ ti dé ní pátápátá ní ìdílé yìí àwọn yẹn ti dé àwọn ní ilé fún kò dé fi àwọn yẹn ti ti dé sí báyìí kí ló ṣe kí ni kí ń sọ pé ó di yàtọ̀ sí bí òmìnira ìtàn tó kọ sílé ìtì fún òmìnira ti lọ wọ́n kàn ló ṣe kéde ló padà lẹ́sẹ̀ tó padà oríkèéṣe tó ń rí nìyẹn ṣẹlẹ̀ pé kí ẹ máa ṣe ìnáwó lè ní ìwádìí ní pé sí ilé ìjọba àwọn ìjọ pátipàti ẹni tí ó da òní ń da òun ò ní ń da pátipàti ìyẹn pátipàti kọ́ yóò bọ̀.

kejì náà tó bá tó bẹ̀rẹ̀ láti pọ̀ nínú rọ̀mùbọ́ọ̀lù lọ́sàn rọ̀mùbọ́ọ̀lù kò sí kàfàrà fún ibi ẹ̀sẹ̀ rẹ̀ kò sí múlẹ̀ títàn ibi kàfàrà fún ipa ẹ̀sẹ̀ rẹ̀ ni bó túbọ̀ ọlọ́wọ́ nígbà túbọ̀ rẹ̀ fún ẹ̀ ọ̀dọ́gbẹ̀rẹ̀ gbági ọ̀dọ́gbẹ̀rẹ̀ gbági ọkùnrin tó wà láàbí náà ni ọkùnrin tó wà láàbí náà fún ni àtúntí ọ̀lẹ̀ nìyí náà kọ́dà ẹ̀ bọ́ inú kóòrò ni èmi gbogbo ẹ̀sẹ̀ yẹ́yẹ́ tí mùsùlùmí bá ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́ ọba àbí ṣe ẹbọ bá ní níbo ló fi ayé àbí ní tó ní gbogbo láti sí láti lọ pé ẹni yìí alẹ́ kò mọ̀ ọmọ kan tó ń sọ ìdìnnà tó tó ẹ̀dọ́ kódà kó jẹ́ nínú ọ̀gbọ́n kò tẹ́ bọ́ ìgbàdé tó gbọ́ kó tó gbọ́ ti fi àbá àtúnlẹ̀ ní kánò ìgbàdùn àti ẹ̀mí yóò ń pè àà àwọn náà tó lọ bọ́dà bọ́dà wọn ti tó gbọ́ sí náà ìgbà tí ń gbọ́ àwọn ní ilé tó ń dá bọ́ bọ́dà àwọn wá ní ọrùn àwọn ẹni wọ́n ti kàfàrà ọ̀rọ̀ ẹni wọ́n ti kàfàrà ṣé ẹni tí ò bá fi ẹ̀rọ ìlànà àdùsùn náà tẹ̀wọ́ ọ̀wọ́ àtàlà yóò máa fi orí gbálẹ̀ ní òfin ọ̀rọ̀ mi. Ayàkọ̀lá ló ti kílẹ̀ kò níye kò níye ẹ wáyà tó mo kà ní ṣe o. Ìlọ lọ ayé tó ìdùnnú bá jẹ̀mí ìyá ọlọ́run sọ wò mí wípé ike ìlọ lọ ayé tó fi ru ayé ìṣúra kẹ́bí Wàyẹ̀ tó bá dúró dàgbà líka lìmẹ́yìn yẹ̀ ṣáà ọlọ́ọ̀ni yìí nípo rí díìyàn tí ẹ bá tẹ̀bọ̀ pẹ̀lú ìyẹn ẹni yẹn ò túbá tó fi kú ó tẹ̀bọ̀ ó tẹ̀ kú àmẹ́ẹ̀tẹ̀ míì tí ẹ bá tẹ̀ tí ò tó ẹbọ tí ì ṣe ẹbọ ọlọ́ọ̀ni mo ní ìpínlẹ̀ ìjẹ́ tó bá wù mí tí ò bá sì wù ọlọ́kọ̀ fi àjẹ́ nìyẹn ìtúbà ẹni tẹ́lẹ̀ yẹn ò túbá tó fi lọ bọ́ lọ pọ̀ sí ìsìn ẹni tó ṣe tó tó wọ́n fẹ́ẹ́ ibi á ìlú mo ti rí ọlọ́run ti ti ní o àbẹ́bí ni kò ṣe kàfárà kàfárà ni kò yóò para ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ ẹ̀yìn ní ẹ̀ṣẹ̀ òní parí tó lẹ́kọ̀ọ́ lọ pé bí mo ti lọ sí ṣe ẹ̀fọ́ fún àwọn sábà lẹ́sọ̀ wọn iná ni à ń kà lọ́wọ́ inú fún ẹ̀yìn ẹ̀kọ́ ní ìgbàgbọ́ lẹ́yìn wọn bá ní àdífẹ́ àwọn kan ọlọ́ni ń tẹ̀lé lọ ní kẹta wọn ń lọ òun ń gùn ọlọ́ni àwọn tí wọ́n pẹ́ ìdàdé nù yín yàwó mẹ́rin sápá ní jẹun ààrì níjọ́ táwọn ìjọ méjì ń pàdé ìjọ wo ni ìjọ mùsùlùmí lọ́sẹ̀ lánàá tọ̀wọ́ àlùfẹ́nà àti àwọn ìjọ kìfìrí tí bá lẹ́yìn àtàwọn ọ̀hánà rẹ̀ olúwa ní àwọn kan wá pẹ́ ìdájọ́ gbàsílẹ̀ lé gbogbo lé ọlọ́ni ẹ̀ nínú mẹ́ta ìdánilẹ̀ àbúrò ṣèǹtọ́n ẹ̀ ìṣúlórí ẹ̀wọ́ lẹ́sẹ̀ ẹni pé ìṣúlórí wọn lò èsì òun lórí wọn lò òun ló kó wọn lẹ́nu pé ẹ̀ wọ́n pa yìí nípa ẹ̀fẹ̀ ìdá ẹ̀fẹ̀ ìdá tó ó ti wà ń bẹ̀rẹ̀ lọ́nà pé ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìdá kò ní inú ìlú ọkọ̀ yìí wọ́n ti fẹ̀yìn bàbẹ́ ẹ wá wọ ọlọ́wọ́ wa ìtàzọ́nà olùṣètọ́n lè bá ẹ̀dì má kẹta wò pẹ̀lú kankan tí wọ́n ṣe ní ṣètọ́n lòlúlò bẹ́ẹ̀ ló kàtí ti pé kí ni wọ́n ṣe ń pé ìlú kọ́ọ̀lá fẹ́ ti ọ̀nbẹ̀rọ̀ tó lè lára ìtọ̀mọ́ wọ́n ti apá àti bá lọ́sẹ̀ tó fún ẹ̀rọ àlẹ́ nǹkan ìyẹn bẹ́ẹ̀ ṣe òun ló fa sábà bíi bí ṣètọ́n lè fi rí àyíkára wọn. ó lè fi mùsùlùmí bá ti ń yapa nẹ́bí ibi àyẹ̀lẹ̀ fún ìyẹ̀ òun òun ti àyẹ̀lẹ̀ ọ̀gbọ́n tí ìlànà yapa nẹ́bí ìfowó bá ti ń yapa rẹ̀ sí ní ìlú tí mo lọ rí ẹ̀ kì sí èso ọmọ ló ti gbẹ ẹ̀rọ lónìí èsù yóò fún ọmọ ọmọ ẹ̀rọ yóò wọ̀ sílẹ̀ yóò ti lẹ̀ lójú lẹ́nu ní èso ọgbà lórí wáyé èso ọmọ wa ń wọ káàkiri وألفت أمرها فإذا الكياد ṣètọ́lọ̀ ọmọ wa wọ́n káàkiri gbogbo tó wà lọ́wọ́ rẹ̀ gbogbo lè wà lọ́wọ́ rẹ̀ wọ̀. wà á ní bá ti kà wọ́n á àtàlẹ́ sáré kí á di èsì tí wàá bọ́ lẹ́nu tí ó kì mú tẹ́ wọ́n wọ́ káàkiri láyé tẹ́ ṣẹlẹ̀ sẹ́yìn tó wà lọ́wọ́ rẹ̀ ọ̀la ẹ̀yẹ báwọn tó lẹ́ fàyè lẹ́kọ́ ṣe ìtọ́nà ànábì yẹn wọ́n fún ẹ̀sìn fún o lẹ́ẹ̀dí fún o báyìí ní oṣù tẹ̀lẹ̀ ní oṣù tẹ̀lẹ̀ tó lọ́kọ̀tọ̀ wọn ní ọkọ̀ wá kú ẹ̀sìn wọlé ẹ̀ ọ̀ ẹ̀ ọ̀ làwọn náà tapẹ́ ìyá ẹ wọ́n náà wà ọlọ́ọ̀ni wà kọ́ ní àṣàlọ́ọ̀hù àìlèwò lọ́dẹ àwọn wà lọ́wọ́ àìlèwò polisi wọn kọ́nà ọdún tó wà ní ẹ̀ pé kí ni ìyẹn wò polisi wọn ọwọ́ mú àwọn dúpọ̀ fún wọn lórí ìgbà tó ṣe yẹn pé nínú wọn à gọ̀fúrún ṣàlì ló wà ní èmi ọlọ́run ọba oríṣiríṣi ṣàlì ọba tí mo fi ń ní àbúmọ́ra ẹrú ìdílé máa ń ṣẹ̀lú ṣẹ̀lú ṣẹ̀lú mo ní sùúrù èyí ní èyí sí àjẹrí ní mú lẹ́sẹ̀kẹsẹ̀ bákan náà ní ìtúgba ìtúgba rẹ̀ náà ìtúgba ìtúgba rẹ̀ ìwà tó gbàgbé pé ọṣẹ ìdí ọlọ́wọ́ bá pé alẹ́bí ni àtúntàrí omi ni ẹ̀rẹ́ ń bí sàmúlá ní àdàmùdàlà ìtúgba ìtúgba náà ti ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní ẹni yẹ òṣì ọlọ́wọ́ bá rí ẹ̀rí ara ẹ̀rẹ́ náà kúkẹ́ yìí o kí wọ́n ní ẹ̀ẹ̀kan ṣe dìná ó wá ti sọ fún ìgbẹ́ ti kàfárọ̀ tó ó ti kàfárọ̀ náà wọ́n á ní ìdílé kàfárọ̀ pé àlọ́ òní ní ìlú yìí tó ní wà lọ́yẹ̀ àájà ìlú dà láàyè ilé kan ẹ̀sẹ̀ ẹ̀rẹ́dẹ̀ làwọn lọ́rọ̀ ẹ̀jẹ̀ á lọ́rọ̀ lọ́rọ̀ ìlú ẹ̀ mọ́ tó bá àájà òní dà wà. tó ẹ tó bá kọjá àlà ọlọ́run ọba tó kí ẹ kọjá àlà ọlọ́run kọ́dà kó o ṣe ìdílé kọjá àlà kí ọmọ pa ìkọjá àlà ẹ bọ ìkọjá àlà àmọ́ tó bá ti tú kí ọmọ tú ní ìṣòro kí wọ́n pàdé ọlọ́run lẹ́nu tí o sì jáwọ́ níbi ìfẹ́ òun ìṣòro láwọn àmẹ́tọ́ ìtúbà tó bá yẹ kó kàbá àwọn ṣe lọ́wọ́ bá tó kó nídìí kọ́lá halim ọlọ́run lóun láparadà wo tó ní ìyàwó ọ̀gá pé a ah, ṣe oṣù tẹ̀gbọ́n báyìí rí ọmọ bá ní ẹ̀rọ ìlàlẹ́ ìlàlẹ́ ìlàlẹ́ kúrò kẹlẹ́lẹ́ ìlàlẹ́ kẹfẹ́ يا أيها الذين آمنوا لا تكونوا الذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا وقالوا لإخوانهم إذا عندنا ما ماتوا لو عندنا ما ماتوا

tó bá dúró nípa àwọn ọmọ ẹ̀yà àwọn ìdá mọ́ra fún fèrè àròsì ó ṣe pé táwọn ènìyàn bá ń ṣèrè àjò lórílẹ̀ ayé wọ́n tíráàbù àwọn gbọ́dọ̀ àbí wọ́n ti ẹ̀ jagun kí ni wọ́n máa ń sọ wọ́n lè láwọn kí wọ́n tó ìdàrá máa láti wọ́n ti wọ́n ti jòkó pẹ̀lú wa ní wọn bá ti kú ẹ̀ka àwọn ẹ̀ka tọ́lù àbáwọn ẹ̀ka lójú ogun wọn wà lọ́pẹ́ tàbí lọ́dún lọ tọ́lù ní èsè tí ò bá lọ tọ́lù yẹn ni kò ní kú ọmọ ìjẹ yẹn lọ́jọ́ wọn rẹ̀ ẹ̀mọ́ ìjọ wọn rẹ̀ ọlọ́ni ìdílé ti alẹ́ ẹ̀mọ́ ọ̀rẹ́ ẹ̀yà ṣàtúnṣe tí kò lórí àdéhùn yẹn máa ń jẹ àbá náà ní ọ̀nà ìbọn jẹ́ nínú ọkàn wọn irú nǹkan yẹn àbámọ̀ ni pé á ah, yẹn ìbádàgbà ṣe ló dàbá yìí bọ́lá ń ṣe kọ́ ọ̀rọ̀ yìí fún àwọn sàhábà lẹ́yìn tó náà rẹ̀ sọ́nà ibi ní nǹkan ṣẹlẹ̀ jọba wọn fi yé á sì bá ṣe dàbá ọmọ níṣẹ́ ọ̀kadà wá wọ́n fi yé ìbátẹ̀lọ́rọ̀ ọmọ yìí owó bọ́ọ̀rọ̀ iṣẹ́ náà ọ̀kadà wọ́n yà wá bá nínú ìjọba wà nínú ilé bí wọ́n pèlè jáde lọ kàràkàrà ló lè gbà á. jáde ẹ wọ́n lè ní tí ó jẹ̀ kú wọ́n bá tó wà nínú wọ́n tó lè kéde ní wọ́n ní ìta wáyé lọ́kàn tó kún lè kí ẹ̀ á títí ni wọ́n tó lọ wà yóò jẹ yóò jẹ ìbò ọlọ́run kò ní ìdíkù wọ́n láwọn fọ́ọ̀rọ̀ lọ́mọdé fọ́ọ̀rọ̀ kó orí sálẹ̀ àmọ́ tó kàn ga pé kí ọmọ ṣàfọwọ́ pa ọ́ tòló ìlú wò ó pé àtúnṣe ìdìbò sí ilẹ̀ àìsí tó ti dé bẹ́ẹ̀ lápẹjú ẹni sè ọlọ́run ìlú kọ̀ọ̀kan lè pé tí ẹ bá tẹ wà tó bá tẹ wà ayé kìí two thousand twenty ó fèlè kò ṣe ó fèlè náà ìyẹn wà á túmọ̀ sí pé à sọ́dọ̀ bá mo fẹ́ kó fèlè tó lọ kọ pé báyìí dé báyìí ọ̀wá kàwé ọ̀hà kankan ọ̀ṣètòríà ò lọ lẹ́sìnì ò wẹ́ ò ò ò ò wá kankan ò béèrè pé mo ní fúlábọ̀ di kíní yìí ò béèrè kankan ò sì ní kankan sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kan bá jẹ lọ o ti gba ìjọba ìgbéga o ti kó rẹ lọ o ti lọ sí sẹ́ńtà bẹ́ẹ̀ náà o ti lọ jòkó ẹni ọjà dáhùn náà olùkọ́ ya pẹ̀lú pẹ̀lú tọ̀ méjì ọ̀hún ni sọ̀rọ̀ bá fún mi káàdì ní káàdì ní káàdì sọ̀rọ̀ bá kọ́ kalẹ̀ pé kéde ní kéde à ẹ̀ ó ti fọ́n ọkọ̀ gan pàtàkì yẹn lọ́ba ní wọ́n mú jẹ́ ìdíyẹ lọ́sẹ̀ rẹ̀ tó òfin tó aláì kì í ṣe pé ọwọ́ náà wọ̀ ká ah, kì í kà ṣe tó ní ilé kì í ṣe àjẹ. ẹ ti rú ẹni àkọ́kọ́ nǹkan tó máa pààkì gan òun gbọ́dọ̀ sí kí ni yóò mọ̀ ìdáyà sí a ah, kúrò àyè ìdàkẹ́kẹ́ tó o fi o fi tó ìlú ẹ̀ ní tí nǹkan bá ṣẹlẹ̀ sí yẹn kí wọ́n máa tó wọn mọ́ ó lọ àtẹ́sí ti sọ ni pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí ni láti ẹ̀kú lẹ́wọ́ ẹ̀rọ sọ pé lọ́wọ́ pé ẹ́ nǹkan bá báyìí ṣẹlẹ̀ báyìí kí bá nǹkan báyìí àlẹ́bìnrin àìmọ̀ láwọ́ ṣẹ́fúnlẹ̀ àlù àbúwá ṣẹ́ láwọn ọmọ ilé ẹ̀kọ́ àwọn ilé ẹ̀kọ́ yẹn lọ yọ padà fẹ́ ilé ọlọ́run sí ọba tó ẹ̀dá ọlọ́run ní ṣe sí ẹ̀ sí àwọn ìdílé ẹ̀jìnà sí i. ìtumọ̀ rẹ̀ pé yẹn ń sàbámọ̀ lórí ìtàn tó fi ṣẹlẹ̀ ọlọ́run ní ìdílé ti máa wọ̀ wọ́n ọ̀gbẹ́rẹ́ kí àkàkọ́ ọ̀dẹ́rù ṣé kò lórí yẹn ọlọ́run ní kí ìyẹn ọmọ rẹ̀ bí àbámọ̀ rẹ̀ ti wọ́n kàn rẹ̀ ọlọ́run ní àgbàtà páyà lójú ogun bí ọ̀rọ̀ ojú ogun náà ló kú lẹ́yìn ọmọ nígbà tí wọ́n ti bẹ́ẹ̀ تعددت بأجنها الأحباب والموت وحشدهم أنا كل لا أتوقع أما يكون كلام يكون كلام أبنتكم فلولا أبنتكم سنوني أبنتكم فلولا تلمكم so ikú kan náà ni wẹ̀ ní ní balẹ̀ ẹni pé àwọn ẹgbẹ́ ìlú ah ojú náà ó ti kú ah ọkọ̀ tí ó yóò ti kú kúrú náà lẹ́nu parí rẹ̀ ẹ ọ̀kan náà ní gbogbo ẹ̀ lòun náà ti gbé ọlọ́wọ́ ní wàhálà ìyọ ìyí wọ̀nyí ni wọ́n ní àhà tí mo ṣe inú mi wọ́n ní kéèyàn ọ̀fẹ́ láyé mi ni mo ń rí bẹ́ẹ̀ tó bá sì lè sí mi lágbájá lọ rẹ̀ wọ́n ti lè wọ̀nyí ní ìdílé náà ti lọ́ọ́ pààyàn ẹnì kan òkú bẹ̀ fún ní lágbájá afẹ́rẹ́ tọ́gọ́dá yìí wọ́n ti kú wọn àwọn nìkan rẹ̀ yìí òṣòtọ̀. àbílápàdà pẹ̀lú àyè èmi ní pa àwàdà ní jẹ́ wọn àwàdà àbí tọ́lọ̀ bá dà lórí ẹ̀ lọ́wọ́ náà àbí tọ́lọ̀ bá dà sí ẹ̀ lórí ìlú náà ọ̀ inú ọ̀kan mi bẹ́ẹ̀ tàwọn ni àwàdà ọ̀rọ̀ tàwọn mẹ́ ẹni tó gbà gbọ́ àbí. kọ́bẹ̀ torí ikú lẹ́nu tó kú wọ̀ báyìí. Ìdí máa ti bẹ́ẹ̀ ní fún nípa nìkan ìdókòwò. والله بما تعملون بصير olúwa ní gbogbo ní wọ́n ti ṣe ibi ìrọ̀lọ́ ọba tó wọ́n ní ìsí ìtọ́ka ìlú rẹ̀ wọ́n lẹ́nu kò tó tó. ولئن كفرتم في سبيل الله أن يؤتم لمغفرة إلى مغفرة من الله قل شيء والله ما نرجو قليل أحيانا قال الكفر إلى tẹ́tàtì jẹ́ mùsùlùmí ẹni dúró dé ìwà ni àpòlítì lọ́rùn lẹ́ẹ̀rì wọ́n wá ṣùgbọ́n wọ́n ti rún ní nǹkan ẹ̀rọ rẹ̀ ọlọ́run ti tẹ ìwọ ìké ọlọ́run wá lè wá lórí gbogbo tẹ́ kójọ ilé ayé ìjọ yẹn kó jọ yẹn kọ́lé ìrora mọ́tòjọ́ ìkẹ́tọ́lọ́mọ kẹ́yẹ̀ ní àkìyàrá olórí ju òkúrú àwọn ìjọba yẹn lọ. Ìtumọ̀ ti pé ìkẹ́ ọlọ́run yẹn lọ́dọ̀ yẹn kí ọmọ sáré ìwò lè lóṣù yìí kí ọmọ sáré kò lè lóṣù yìí. Ọlọ́run wọn yẹn ni mọ́tòrì ìwà ní àti ẹ̀ bá kú àwọn òtúntùn àbí wọn parí ojú ogun ni. Ìyàrá ìlànà wọn yìí tó ti ṣọ̀rọ̀ rẹ̀ kò sí ìtọ́jẹ́ lọ ọ̀dọ́ wọn lọ lẹ́yìn padà sí tó wá tó gbé lọ sí yàrá ọlọ́wọ́ padà ní gbogbo yá ẹ̀yìn bí yóò wọ aṣíwò jẹ́ kòtò níwájú ọlọ́wọ́ ọba tó kí wá ti gbé wáyà ẹni tí wọ́n pa lójú ogun rọ̀ wá ní wájúwájú ọlọ́wọ́ ẹni tó kú fúnra rẹ̀ kò ní kó jọ wájú ọlọ́wọ́ gbogbo iná náà ẹ báwo ni kò ká yí ẹ̀yẹ̀ kọ̀ọ̀kan wà. náà. Ọ̀gbìn àwọn akẹ́kọ̀ọ́ yìí máa ń lọ sí ìjà wọn. وكنت فظا غليظ القلب لانفضوا من حولك فأس عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا ọ̀fẹ́ sọ̀rọ̀ nípa ní sọ̀rọ̀ ọ̀hún ìṣẹ́lẹ̀ fún wa. nínú pẹ̀lú afẹ́ta yìí ọ̀la ìyẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti pé yóò wúlò fún ẹnì kọ̀ọ̀kan bákan náà yóò ẹni tó wà nínú yàrá rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ kódà pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ayà yìí owó oṣù tó kó kó rẹ̀. bákan náà ẹni tí pé ó ní ọmọ rẹ̀ kí ó ọmọ rẹ̀ kí ó sọ ọ́n wúlò gidi fún ẹ̀kọ́ ní àfáà abẹ́tún ṣe dáwà kúndùn alẹ́mọ́nà tó tẹ̀sí ìlú àdéhùn àṣùmọ̀tò wọ̀ wọ́n ní ayà yìí ọmọ ọba fi ń ṣe ìrètí yíyára ìrètí ọlọ́run kìlẹ̀ máa ń lò kí ọmọ ẹni ṣe lóbi ní mo ṣe láì fọ́ ọlọ́run àti ọbẹ̀ fún àlejò tó ń ìfẹ́ náà ọlọ́run máa ń bá ẹni sọ̀rọ̀ ọ̀gbọ́n náà yìí mọ̀tẹ́mìlẹ́n àlẹ́ ó ní ṣèlè tó fún àwọn lérí àlẹ́kùn ní ìrìnkúndé rẹ̀ yàrá mo ṣorí báyìí pọ̀ wà á lè mi ní ìlú kọ́dà kì í fún àlẹ́bí nìkan àti fún gbogbo àwọn ìròyìn tó ń tẹ̀lé àlẹ́sọ̀rọ̀ àlẹ́fẹ́lẹ̀. ọlọ́run bá ní pẹ̀lú rọ́ṣùlẹ̀ tí mi lọ wọ̀ ọ́ ní ah, ara ìfẹ́ tó ń wọ́n lápò lè rí ọlọ́run tí mo ṣe fún wà lẹ́yìn. lẹ́yìn tẹ̀lé òun òun náà ti pé wà lẹ́yìn ọ̀rọ̀ ọ̀rọ̀ fún àwọn èèyàn kí ọlọ́run yẹ. ayé ṣé ìwé ń jà ẹ̀ lẹ́sẹ̀ lẹ́gùn yìí bí lẹ́yìn ọlọ́run ní ìtọ́kùn mú ọ̀rọ̀. لولا رحمة الله بك وليهم عن طرق الله شفوة الذي يتكى طرق الله شفوة ليه بكنا أو تبقى تبريد أنا أنتم بس بنباية àlọ́ ọlọ́wọ́ wa ń bẹ lára fún ọ̀rẹ́ rẹ̀ ti pé ó ń rọ̀ lẹ́gbẹ̀ẹ́ kì í ṣe oní kankankankankankan tó lé aláburú ẹ̀dá ẹlẹ́mi líle ẹlẹ́mi kó dàrú ẹlẹ́mi kó bàjẹ́ ẹlẹ́mi kó fọ́ ẹgbáyẹ́gbá màdàbí òní báwọn màdàbí òní báwọn. ọlọ́run bá ní ara ń lè fún oṣù fún wa ní ọ̀gbọ́n tó lábẹ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ gan-an. ẹ̀wọ̀n bá tẹ̀sí ti ọ̀rọ̀ yẹn náà kò tí wọ́n ti bá dá ilé ìfowópamọ́ rẹ̀ lọ́wọ́ lọ́jọ́ ìfowópamọ́ pé ilé pé ìrànlọ́wọ́ oníkẹ́ ọkọ̀ ọmọ ẹ̀sùn gbẹgbẹrẹ nígbàgbé yẹn lé òun ni kí èyí ó lé kàkàkàkàkà ọmọ bá tó ẹni tó gbọ́ nílé lẹ́nu rí máa ń pe ní jẹ́ pé ìgbóni ní tẹ́lí rọ̀ ọ̀yàtọ̀ ìgbóni dé ọ̀yàtọ̀ ẹlòmíì yóò rọ̀ ni rírọ̀ rẹ̀ ń ẹ̀wà lẹ́yìn ìgbóni dé mẹ́ ẹlòmíì ọ̀rọ̀ ẹni rí ìgbóni dé mẹ́ ẹlòmíì yóò lé yóò lé ìdúró lọ́wọ́ àmẹ́ àmọ́ kẹ́ líle ohun àbùkù ni àbùkù ẹ̀sìn lábẹ́lá tó dédé àwọn àá ah, ah, ó ti dédé jù tó tí ó fẹ́ kí lọ rí àpòjú rẹ̀ lára àwọn èèyàn lórí ìṣèlú ìṣá àtúndé àtúndé àti ẹni ìlú ti ẹni lọ́lápàdé ìfẹ́ lè lóde báyìí lórí ẹ̀sìn ọlọ́wọ́ àbẹ́rẹ́ tó dájú ní kéèyàn ọ̀rọ̀ tí o fún wa lórí ni ọ̀rọ̀ wà lórí ni tùmẹ̀lẹ́ tó wà láàrin wà láàrin ọ̀ma òbí yẹn lọ́rọ̀ ẹ̀dí ọkọ̀ rírọ̀ rẹ̀ wọlé lórí ni ló mọ̀ bá ń bẹ̀ ọ̀ma òbí yẹn lè lílé wọn náà lórí ni lórí lẹ́nu kẹlẹ̀ lẹ́ẹ̀ka ń bẹ̀ tó wa bá àánú rírọ̀ wọn lára ìdúdé lára lílé wọn náà yọ̀ ọlọ́run wa tí wọ́n mú kẹ̀kẹ́ ayé rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀ lẹ́yìn alẹ́bí sọ̀rọ̀ ọmọ rẹ̀ sọ́nà alẹ́bí fanabi tọ́lú ẹ̀kọ́ ní alẹ́bí yóò lù ní ìkàwá ẹ̀ ní ojú alẹ́bí ní hàn ìbìrì ọ̀ hàn ẹ̀wọ̀n ìjọ alẹ́bí sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ lẹ́yìn ahmed alẹ́yìn ahmed sọ̀rọ̀ wọ́n ní kẹfà arákùnrin kan wá bá alẹ́bí sọ̀rọ̀ ọmọ rẹ̀ sọ̀rọ̀ ọmọ kan gbé lọ́dọ̀ ọmọ kan tó gbé lọ́dọ̀ olùrún tọ́jú rẹ̀ tòkọ́ ọmọ yẹn wá ní àwọn ah, wá máìkẹ̀ olùwà pé ọmọ yẹn kò ní ìjẹ kankan nínú owó rẹ̀ àmọ́ òun tó kú òun bẹ́ẹ̀ bu ní ọgọ́rùn-ún àlù ọgọ́rùn-ún àkọ́mí nínú àkọ́mí tó wọ́n ọwọ́ àtúntò àlẹ́ yìí wọ́n ní. وقد جرى النبي صلى الله عليه وسلم عينا lẹ́yìn tí ń lo ilẹ̀ ẹ̀mẹ́fàlà nítorí kíni ọbẹ̀ kú yẹn ní ọgọ́rùn-ún àpò nítorí kíni tó kí làwọn ẹbí rí ni pé wọ́n fẹ́ sọ àwọn ọmọ rẹ̀ bí olùdòwìsì tó àwọn ẹbí láyé ọ̀pọ̀lọpọ̀ ẹ tó àti alùpàdà nígbà tó bá kú tán àmẹ́bí wa ni tó bá fún nǹkan fún ní one third nǹkan tó ní tó bá ń sílẹ̀ àkómi ọgọ́rùn-ún tó olùkó ń tásì wọ lọ́nà àmọ́ tó lórí ń tásì lọ ọ̀tún wọ́n lọ́nà ń tásì lọ gánẹ́ta òkè mo fẹ́ tó bẹ̀rẹ̀ pé ẹni pé ewu bí wà lẹ́nu sí pọ́ ìgbàdí sí ní ẹlòmí ti ṣe kankan mí tí n kàn yẹn ọ̀dẹ̀ lé ga àlẹ́nu ti lè àlẹ́nu ti ẹ̀fíkàlà ẹ̀fíkàlà ẹ̀fíkàlà ìgbàdí sí ní ẹni yẹn ìṣesí kóòrò ìṣèkalẹ̀ lọ́wọ́ أمرني وعليك الله فلن فرحمة من الله لنت لو أنا ولو كنت فضل إيه وعدل الله لك كلك تتتتا غليظ القلب فقر قلبي الإمام هو يعرف تفسير ولي الفضل ولي الغليظ من الجمال wọ́n ní gọ̀líìzọ̀ nìkan ìfọ̀n náà kúrò tàbí yíkì kàlám ìtumọ̀ yẹn wọ́n ní gọ̀líìzọ̀ nìkan ìfọ̀n tọ́kàn rẹ̀ lè máa ná sẹ́yí kàlám ẹni tí wọ́n rọ̀ wú ló kú sẹ́nu rẹ̀ tó gbọ́dọ̀ kú sájà lè rọ̀ tó pa nǹkan jẹ́ yóò wọ́n yọ̀ sí yóò máa sọ̀rọ̀ pé wàá kó sẹ́wìá tẹ́lá wúlẹ̀ ni ó ti mọ olùmọ̀tòwò ìpínlẹ̀ kò sí ọ̀pọ̀ sọ̀rọ̀ òmìnira jẹjẹ ní wà ẹni òmìnira jẹjẹ ló sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ fẹ́ni yẹn. ọ̀la ẹbí wọn kò kẹsì rè káwọn ló wọn ìpínlẹ̀ olóyún ká yìí wọn kò kẹsì rè ní pé wọ́n ní ọ̀lẹ́ bọ̀ ní ìbẹ̀rù kan ayílá fún kàtẹ́yì ìkẹlẹ́m tó jẹ́ ẹni tí ọ̀rọ̀ ogun bẹ lẹ́nu rẹ̀ kọ́ sí ọ̀rọ̀ kan wàlá ìwé lè sọ̀rọ̀ burúkú bì ẹ ẹ ìwé lè sọ̀rọ̀ burúkú bì ẹ tó bá ti ah, ìfẹ́ ìfẹ́kẹ̀lẹ̀ ló bí ó ní ní ọ̀rọ̀ burúkú bì kọ́lẹ̀ yẹn lè dákẹ́ tó bá ti nǹkan fún yẹn ẹ̀rọ kọ́ wọn ká à yọ láti ní kankan ṣe yìí ọ̀rọ̀ kí sọ̀rọ̀ burúkú lọ́wọ́ jáde lẹ́nu rẹ̀ ẹni tí mo sọ̀rọ̀ yìí pé lẹ́ẹ̀kan ìpè kọ́lẹ̀ yẹn tí ó bá jẹ́ tó lọ́mọ ilé kí ó kú oní ọmọ iṣẹ́ tí ẹ bá ya fáwọn gbọ́n tó ń yẹ sẹ́yìn rẹ̀ ní kankan ọlọ́rọ̀ ọ̀kú lẹ́nu yóò lè ń sọ̀rọ̀ tọ́lọ́rọ̀ kẹ́ láti lè ṣe yí lọ́kọ̀ fún mi ọ̀rọ̀ burúkú tí wọ́n wá sí ọ̀rọ̀ ọlọ́run yẹ kò ní yọ tẹ̀lé tó pé láǹfà hú nínú hẹ́wì ọ̀yọ́ ti ta ọ̀rẹ́ ọ̀yọ́ àwọn òkú lẹ́gbẹ̀ẹ́ sọ ọ̀rọ̀ tọ́lọ́ tó fà lẹ́yìn sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́lá nínú tàbí nìkan gbogbo gbogbo òní náà yọ yìí máa wípé kí wọ́n máa jẹ́ kí ọ̀rọ̀ burúkú ó jáde lẹ́nu wọn sí àwọn èèyàn kò tó tó kéde àwọn èèyàn ọmọ fún èèyàn ó lè lè mí látara líle ọmọ rẹ̀ ó ti ta fún àwọn ọmọ ta kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹlẹ́mí ìyàwó ta kó lé rẹ̀ ẹlòmíì máa ń fẹ́ àwọn kan yóò bí wọn kan yóò bí wọn ọ̀nà ẹ̀wọ̀n ìyá rẹ̀ ni fúnra náà ni wọn ká ti fún náà wọn fẹ́ yàwó ó ti bí wọn kan títí di ha ọ̀nà ojú wo ọ̀nà ojú wo ní sẹ́wọ́n wọn tẹ̀lé kí ní ṣẹlẹ̀ ẹ̀ lọ gbọ́ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú ẹlòmíì wọn máa ń ṣe pẹ̀lú èèyàn kò sẹ́kọ̀ọ́ sẹ́kọ̀ọ́ rọ̀ sẹ́kọ̀ọ́ wà fẹ́ kọ́ ọ̀rọ̀ kò fẹ́ wà tó kẹ́kẹ́kẹ́kẹ́ náà tó kẹ́kẹ́ lè bá wá rí wọ́n máa jẹ́ bí sáǹpù wa bí sáǹpù bú fún ẹ̀sìn ọlọ́run wà ní síbẹ̀ tí mo rí à síbẹ̀ tí mo rí ẹ̀yìn yìí tẹ̀ bẹ́bí lẹ́yìn ẹ̀yìn yìí tẹ̀ bá rẹ lẹ́yìn ẹ̀yìn tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ bá dúró lẹ́yìn. Ogun fún yàrá, wàlá ogun fún yàrá tó ojú tí wọ́n fà ní pé bí ẹ̀dá ti lè níbi tí ìṣúlẹ̀ ẹ̀sìn ọlọ́run níbi tí òun lẹ́kọ̀ọ́. àmọ́ ṣe ìyẹn nílé nígbà yìí àwọn ẹ̀rọ ti sọ pé ṣẹ̀ṣẹ̀ máa ń délé lé nìyẹn. ó ń sọ fún aláìsí à àmọ́ tí wọ́n ti pé níbi ìwà níbi kí níbi à ṣèṣìyẹ́ àmọ́ tí wọ́n ti dídí à òun máa ń délé ọ̀ ẹ̀rẹ́ ti dídí à òun máa ń délé ọ̀ kò sí bẹ́ẹ̀ lẹ́yìn kò ní dáyé ẹ̀yà sílẹ̀ rẹ̀ o àbẹ́tẹ̀ bá ṣe pé bíbí à ní àbẹ́tẹ̀lẹ́ṣe àbẹ́tẹ̀ kéré kan àbẹ́tẹ̀ àkóṣe àbẹ́tẹ̀ kéré ẹ̀rì bẹ́ẹ̀ kìí kó ṣe kó kan kúrú nìyẹn kó ṣe kó kan kúrú nìyẹn ìyẹn ò mí nǹkan lé ẹ̀wá bímọ ọmọ ìrọ̀lẹ́ kí wọ́n á ní kí ló dé wọ́n á ní wọ́n kò kọ́kọ́lá lè túná njẹ́ tó bá kó mẹ́tọ́ pẹ̀lú àbí ó kọ̀ wá láàbá àwọn ìgbàjọ́ ẹgbẹ́ òní jòkó ni yí òun òní bá wọn jòkó bí àjọ aláàbá ni tàbí ò sí ẹsẹ̀ ọlọ́run àwọn ẹ̀ka bá kí ẹrẹ́ mẹ́lẹ́ ẹsẹ̀ ọlọ́run ni ọba ní nǹkan tó ń gun ọbẹ̀ ṣe ìyàwó ṣe ìyàwó lọ́dẹ́ ṣe láti ìyàwó lọ́dẹ́ ṣe ìyàwó lọ́dẹ́ ṣe kọ́ ìyàwó ni síyàwó ò nínú ẹ̀sìn ọlọ́run ìyàwó náà ti bẹ̀rẹ̀ lóòótọ́ tó bá ní bó bá ní ìtọ́lé tí wọ́n ẹkú padà lọ́wọ́ lọ́wọ́ polisi lọ́wọ́ lọ́wọ́ bá pàdé sálámù. ọwọ́ àtijọ́ ẹgbẹ́ ní àwọn olóṣèlú ìyàwó tó tó òwúrọ̀ mẹ́ òwúrọ̀ bídíà ẹ wò nípa bídíà nílòótọ́ ó ní lọ ó ní débẹ̀ tó gbúdọ̀ àwọn ìjọba yẹn náà lágbọ́dọ̀ nínú ẹbí nínú ara tí o bá ti rí báwọn yóò fọ́ta tí wọ́n sọ̀rọ̀ bí èèyàn kéèyàn tó kọ́nà tó bá ní sọ̀rọ̀ àtọ́nà tí wọ́n lẹ́bi àkọ́rọ̀ ọ̀lára àti ẹ̀kọ́dọ̀ wọ́lá àti sọ̀rọ̀ àtọ́nà tí ẹ̀kọ́dọ̀ jọ pé àtìlẹ́ pẹ̀lú ìyá ìlú yìí. níjọ́ kan yìí dákọ̀ àpá rẹ̀ mọ̀lẹ́ka sí àtẹ̀yọ́dọ̀ àpá rẹ̀ tó wà láti wò sẹ́ni yẹn àwọn ẹ̀rọ wá sọ̀rọ̀ ẹ̀ka ẹ̀rọ wá sọ̀rọ̀ wọn náà. tó àwọn kọ̀rọ̀ ọjọ́ rẹ̀ wọ́n ní níwọ̀n àgbà ìwé náà fẹ́ láyé tí wọ́n sọ fún yẹn ní kẹsẹ̀ bàbá mi. ilé àwọn àbá ọ̀rọ̀ ìlú rẹ̀ rẹ̀ wọ̀ iná wọ̀ bí lọ́kọ̀ tó wù náà. oníṣẹ́ àpá bá ọmọ tó wù ní ìkúwáyé ó ní ikú ó ti máa jáde ní ó rò pé inú lẹ́bi gbọ́ ní ewu ni àbáwọn ọ̀nà bẹ́ẹ̀ mo burú gan mo burú àwọn ọ̀pẹ̀ rí lélẹ́lẹ́ ní ọ̀rẹ́ yìí tó ẹjọ́ àjọmọ̀ òun láwọn tó lọ́pọ̀ náà nígbà wọn tó wọn fẹ́ owó ọjọ́ bàbá yẹn ní ìwà ọ̀pá láwọn yẹn ní ọ̀rọ̀ ọ̀bà àwọn báyìí lọ́wọ́ láwọn tó ń rọ̀ báyìí gbogbo pẹ̀lú ìyàbá ń ṣe tí wọn bá jẹ́ ní tí yóò jẹ́ ní tí àwọn èèyàn mọ̀ sí bá rẹ̀ àti kó kékeré kó jẹ́ ní tí ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n á ti lè lọ́wọ́ wa ní fá ẹ̀fọ́ àdúgbò wọ́n mọ̀ ṣe ọ́ àwọn èèyàn mọ̀ fọ́ orí òfin rẹ̀ àmọ́ àmójúkò òfin rẹ̀ àmójúkò òfin rẹ̀ kọ́nà rẹ̀ nílé kí ó kó rárá rẹ̀ kí ó kà rẹ̀ wọlé ní eight o'clock àwọn ọmọ ẹgbẹ́ ńlá ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ ńlá ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àwọn ìdè ń lè dín ní éjì òun fún ẹ̀mí ló ti fọ́ ẹ̀. lọ èyí wọn wá kékeré ọ̀hún nílé ọ̀la pé káyé ìrẹ̀lẹ̀ yọ ìlú ìlú ìlú ìlú bí ọ̀pọ̀ ìdí ẹ̀jọ̀ dàbáyé bí ọ̀jọ̀ dàbáyé bí ọ̀pọ̀ ìlú ìlú ìlú ìlú ìlú ìlànà kí ọmọ tó kọ fún àwọn ọmọ tó kílẹ̀ pé wọ́n yẹ ibú ní wù ọ̀rọ̀ ìlú wa ara wọn yẹn. tó fọ́nàkọ́ àyìnbó àmójútó wà ìyàwó rẹ àmójútó yóò wù ọ̀dẹ̀ sí ọ yóò sọ̀rọ̀ ọ̀dẹ̀ sí ọ. wọ́n ní a ìdíbà ẹ̀ lọ́sà ọkàn ti kí ni olùwé lẹ́yìn kẹ̀kẹ́ lẹ́gbẹ̀ẹ́ náà olùwé kẹ̀kẹ́ lẹ́gbẹ̀ẹ́ náà kódà kìí ṣe yóò nìkan tó mọ ọlọ́run ní ká lóyún tó mọ tọrọ àforíjì fún wa ẹni tó láwọn èèyàn tí ò dá lẹ́gbẹ̀ẹ́ tó máa bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run bá ti tọ́ ẹ̀yìn yìí ṣe ah, ah, ẹbí náà lọ́wọ́ tó bá ti tún wọn ṣe ah, àjọ gbé papọ̀ ni ọlọ́run wọn ṣe tọ̀wọ́dá la lọ sí jẹ́ ọlọ́run tún wọn ṣe wọ́n á fún àyìnbó wọ́n ti tẹ́kù sí ilẹ̀ ọlọ́wọ́n ní ẹ̀dẹ̀ kẹ́kọ́ wà lẹ́bí wà ṣáá wírí bọ́ọ̀lù sí àwọn àmọ́ bá wọn ṣe máa mo kọ̀rọ̀ wọ́n kí alágbájá kí wọ́n náà lè fi ọ̀rọ̀ yìí náà wàlá kò sí ẹni wọ́n kò lẹ́sọ̀ sínú rẹ̀ nínú tí a kò sí kàmí kan. àwọn kò yẹ ẹni ẹni ká gẹ́gẹ́ ẹni tọ́hún oníṣìláta ìlú wé tiẹ̀ àmójú ọ̀nà púpọ̀ àìdí mú jìnà sí ẹni kí ni tí wàá gbé ẹni ní. olóòtú tọ́ọ̀ wàlá kí làtà ìlú pé yẹn lọ́kọ́ bá ti ipá dánwò ọkọ̀ máa ń gbé onígbọ̀mọ́ ẹ àwọn tó ẹgbẹ́ ni ó ti lè mọ ọ̀rọ̀ tí ó di àbára rẹ̀ tọ́lọ́ ní sáárù tó ń fi àmùrè ọwọ́ àtẹ́sọ̀ wọ́n ọ̀sánà ní ó sọ pé wàláyé ọmọ ìyẹn gbọdọ̀ jòkó jẹ́ ìyẹn gbọdọ̀ jòkó jẹ́ ìyẹn gbọdọ̀ rí àrẹ ó bá ní ní ṣe tó tọ́lọ́ sọ fún pé wọ́n fọ̀rọ̀ máa yẹ yàn ẹjọ́ ṣe ẹjọ́ ẹjọ́ fọ̀rọ̀ wí ọ̀rọ̀ kíkìlẹ̀ ilẹ̀ náà ní sí yá ní kí o kọ́ àwọn aṣọ báyìí ní kí o kọ́ àwọn aṣọ báyìí ní o kọ́ àwọn aṣọ báyìí. tó torí owó ìdúró lára ìtawọ̀ èèyàn sọ ọlọ́mọ ni ẹni wí sí ní ẹni bí ọ̀pọ̀ tó àwọn onílà báyìí lèmi ọ̀pọ̀ tó àwọn onílà báyìí tó fífẹ́ bá fi ọ̀rọ̀ náà ló sọ̀rọ̀ látàrí fún yín ikú ọ̀pọ̀ òun à ah, ìfẹ́lẹ́fẹ́ lè tàn mẹ́rin tọ́lá lórí ìtọ́sí pé ó ti pẹ́ bóyá ojú orí ni bóyá ìrọ̀ tó máa wọn oníkéwù ni òun gan ó ti ní gbogbo ẹ̀sìlẹ́ǹsì ẹ̀sìn ó ti ní ẹ̀sìlẹ́ǹsì ayé ẹni tó kọ̀ọ̀kan mọ́ náà sùn bí ọ̀nà kọ̀ọ̀kan náà sùn bí ọ̀nà àti náà tó èyí lọ ní ààbò ìlérí kankan tó ní mo fẹ́ ṣe nǹkan báyìí pàtàkì kẹlẹ̀ àyànmọ́ gbára lọ́wọ́ wọ́n tó bá ṣe ìrírí òní mọ́ tó fi dìtá ìlú ìlú àwọn abẹ́ lọ sí fẹ́ ṣe nǹkan báyìí pàtàkì kẹlẹ̀ àyànmọ́ gbára lọ́wọ́ wọn bá lọ́wọ́ اللهم إن الله يحب المتوكلين. يعني مسلم tí àwọn bá ń rán pé ara lè ní ọlọ́run ọba. ẹjọ́ ara ìwé tó fọkàn tó lè ní ọlọ́run tó lè ní orí ìwọ̀n ọkọ yìí. tó àbí ọlọ́run ọba ìṣòwárẹ́ ni tí ọgbà ní ọlọ́run ọba. tó túmọ̀ ní ìbá fún ọ̀rọ̀ rẹ̀ náà. èèyàn gbọ́dọ̀ gbé ara yóò rà ní ilẹ̀ ọ̀dọ́wọ́ ìlú àti òkútọ́ ni wọ́n ṣàfihàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí. kọ́lọ́kọ́ ṣàtúwárí ẹ̀rọ sí àwọn ìwà mẹ́ríkà wọ́n rẹ̀ àwọn ìṣesí rẹ̀ tí a kò lè kó kíkó báyìí lọ. Ìlàṣàkọ̀ wọ̀ ní ìṣẹ́jú أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم. ó bá tí wọ́n rẹ̀ wọ́n ti lè ṣe ẹ̀yàtọ̀ rẹ̀ ní ọ̀sán rẹ̀ tí àwọn olóògbé wà ní ọ̀sán bàbá àti ọ̀pọ̀ nìkan. Náà ẹni tí ó ń kú lẹ́nu tí kìí ṣe ẹlẹ́tọ̀ rẹ̀, ẹni tí kìí ṣe àwọn rẹ̀ tó tó ṣe ìgbìyànjú rẹ̀ tó ẹni tọrọ rẹ̀ ilé jù ó ṣe ìgbìyànjú ní ọ̀sán ọ̀bọ̀n tó ìwé ìyẹn àwọn méjèèjì bẹ̀rẹ̀ lọ́jọ́ ó ṣe ìgbìyànjú tàbí bẹ̀rẹ̀ lọ́jọ́ ìjọ dáhùn èyí tó ṣe pé àwọn afáàlọ́ ẹni ti yàtọ̀ sí òun nípa tó bá ti fi ọkọ òun ni ó ìdílódé lọ́kọ̀ọ̀kan lọ́dọ́ọ̀nù ló bá bẹ̀rẹ̀ palapala ìyàwó rẹ̀ ló sọ̀rọ̀ ló bá dé ìyàwó rẹ̀ kà ẹ̀ bá lè ní àkíní kẹ̀kẹ́ àkíní kẹ̀kẹ́ àkíní ìmọ̀ rẹ̀ lọ́wọ́ bá àkíní kẹ̀kẹ́ sọ̀rọ̀ tó tó bá ti yà lọ́wọ́ bá bá padà yà kò sí ti ọkùnrin tẹ̀sí ní ó ṣe ìgbà tí ó bọ́ọ̀lù yẹn tó ó fẹ́ ló àwọn afáàfọ́ ni pé ó lè lè yẹ ìwọ́n sọ ọ́ lè padà lásán ni ìwọ́n ò lè ṣe àfáàrọ̀ àfáàrọ̀ ni yóò ó lò àfáàrọ̀ ó lò ìtò ọ̀tún ní ìfàǹfà nínú tó lè máa ń lò. Bàbá ìtọ́wọ́n ló ń lọ lè yọ ìrẹ́lẹ̀ sí pé rárá tó tó fi pé wọn lè ṣe bí kúkẹ́ ìwọ̀n lọ gbọ́rọ̀ lọ́kàn àwọn ìdílé ló dáhùn ọmọ ọmọ rẹ̀. Wọ́n lè rán ẹ̀fọ́ ara rẹ̀ sí ara rẹ̀. Wọ́n fi ń gbé ìfẹ́ rẹ̀ ní àdúgbò kí àwọn àtìkù. Lọ́wọ́, nítorí ìṣẹ̀lẹ̀ tí òfin kí ọ̀rẹ́ láti kù, òun ni kí wọ́n yá ìyá sóòrò. يا رسول عليك يا حبيب توحيد يمكن يمكن الرجل ده وقع من من الجنة يكون لك قبول يعني متأخرة طلع متأخرة متأخرة تكون متأخرة الأمر وضع ومتأخرة تبقى يمكن أن يكون جوجي أنا ما أعرف ìjọba tí kò ṣáà ti lọ ìlú ẹni yẹn ní gbàdúrà jí kí ó lè kí ó lè ní ìlú tó èyí wà á ẹni tí lẹ́nu kankan mi lóyá ilé ṣe ó kí ìdí ìlọ́nà sí kan wà á ti dá ìlú lóòrùn ìdí ó ń ó kàn sí ilé agbẹ́ta ọkàn yìí á ìwé kíkà yà ìwé ẹ̀rọ ẹ̀ṣẹ̀ tó bá rán sí kó tó di ìdílé rẹ̀ ló lọ àbọ̀kọ́ ìdọ̀rọ̀ lè kí kò ní ní ìwé ẹ̀rọ ní ẹ̀ṣẹ̀ tó bá tẹ̀lé sí orí ìdílé rẹ̀ lè fi ìyẹn ní ṣe nǹkan tó pé kò ò lè jáwọ́ kò fẹ́ tó lè lè jáwọ́ ẹ̀fẹ̀ rẹ̀ bàjẹ́ yẹn tí ó dọ́tọ̀ ní lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣe ọ̀pẹ́ṣẹ̀ lọ́wọ́ àbí ń tọ́jú aláìsàn lọ́wọ́ ìyẹn dákú àbílẹ̀ wọn ẹni ṣe tó ní agbára tẹ́lú ju ẹni rẹ̀ wọ́n ní wọ́n fi rán wọ́n wọ́n fà wá sọ yóò fi ara rẹ̀ níta lẹ́yìn ọ̀rẹ́ tọ́jú rẹ̀ ló pàtàkì jẹ́ à. ẹ abẹ́rẹ́ ló ń paná lọ́wọ́ àbẹ́rẹ́ yóò yẹ nínú kankan tó wà nínú kankan ọ̀rẹ́ sí tó ń gbé ẹni yẹn jáde lọ́wọ́ ìwà ìwà ìwà ìwà ìwà ọ̀rẹ́ àwọn ọmọ ọmọ ọmọ ẹ̀dá ẹ̀fà méjàdé ẹ̀kẹ́ ló ti bẹ́ kí wà wà ọ̀ bá ìgbésẹ̀ wà á pè ló bá tó wúlò òkú fara nílẹ̀ ẹ̀rẹ́ tó bá tẹ́ wà á pè ló wà ẹ̀kú sọpọ́lẹ́sọ̀ lọ́wọ́ ẹ̀kú lọ́jọ́ ara rẹ̀ tó bá jẹ́ àtìpàlátà tó parí fún wọn jẹ́ àtìpàlátà parí tó kọ̀ lọ́wọ́ kí àyíká rẹ̀. àmẹ́ríkà ìjòkó lójọ́ ní mo tẹ̀lé sọ̀rọ̀ ń ṣe eré ń ta ìlú ń ta kílẹ̀ kan ní òfin tó kò kí lò ẹ̀lẹ́dẹ̀ṣẹ̀ ọlọ́mọ

ọmọ ìdìnnà wà wà dáná kábàlà pa tó bá ṣe dáadáa oníwà náà ọmọ ìjẹ́lẹ̀ tó àìsàn oníwà náà ọmọ aláwọ̀dé tó apá tó wà nínú ọmọ àtàwọn àwọn èyí ṣe ọwọ́ rẹ̀ náà lòdì lè wà ń bẹ̀ àmọ́ kì í fún yà wọ́n wà nígbà já ṣe ọmọdé náà náà ọ̀dọ́ làwọn fi yà orí rẹ̀ wọ́n mọ̀ ọ̀rẹ́ وبشرك الله بالشرك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته